Pupa lọ. Ọmọ láìró yóò sí lọ lálẹ́ ọjọ́ kan. Ọmọ láìró yóò sí lọ lọ́kùnkùnkùn dẹ̀rù gbà lẹ́kùn. Ẹ̀dẹ̀ lè gbómi ìjàpá náà kí n bá yín bọ̀. Ẹ̀yọ́ bẹ̀ èṣù. Èṣù pọ́n lé o. Ẹ̀rù gbẹ̀gẹ̀ tí iná ní kò bó. ọmọ tí a kọ̀ tá ọ̀tọ̀ òun ló máa padà dààmú ìta àkọ́ta tó. láyé mo ń pe ọmọbìnrin tí mi fojú kàn rí tí mi mọ kankan pa ẹ̀ tó dẹ̀ sọ pé òun ni mo láti fẹ́. èṣù láàlú òkiri òkò. òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún. ẹlẹ́kùn sunkún làárọ̀ yóò sun ẹ̀jẹ̀ sọ́ọ̀mọ̀pọ̀mọ̀ rẹ ni ìwà rẹ ní sì ń gbénu rẹ̀. no ten thousand ló wà ń bẹ̀ náà. kò ní da fẹ́yìn àti ten thousand ọwọ́ yín èmi ten thousand naira five million ni màá gbà. Mm. Ah! èmi mọ̀ pa lágbára ni ẹ mo dẹ̀ mọ̀ kó o lágbára dákú. èmi lérò pé ìlérí tó ṣe fún mi ni pé tí gbogbo ayé bá kọ̀ ẹ́ tèmi bá ti kọ̀ ẹ́ àbùṣe. ẹ wá ẹ. bọ́bá tiẹ̀ jẹ́ pé ẹ fẹ́ jagun náà ni ebi ilé ààrẹ ọ̀nà kakanfò lẹ́ lọ ilé tèmi ti á jẹ́. gbogbo ẹ̀tọ́ mi tó wà lọ́wọ́ kún lé pátápátá ni màá gbà. ó di dandan kó o gbà. bíbẹ̀ kọ́ ó máa sì yí ìsílẹ̀ fún mi. wọ́n lé ló sọ mí dìkà.